ayé pé bá ó kù síbi kan òkun láyé jẹ́. síbì kan. olóko sèré owú kèlémọ kèlémọ aláàgbọn sẹ òòrè oyin sẹ ojú olóko rè owú kèlémọ kèlémọ. tó ti yá ni wọn. mo rí mo drive ara mi. sí ò sí ẹ jẹ́ ń gbé yín. 就是一个东西。 sọkọ nígbà tágbọ́n sẹ́ àní omi sẹ́ ojú olóko wú gèlèmọ́ gèlèmọ́ níbo la mọ̀ táyé wa ń lọ ta la mọ̀ ta ó fi wé ta la mọ̀ ta ó finú tọ́ nílé ayé. Èdùmàrè dákun wá o wá o. ọ tẹ̀lé ọ̀gá lọ. mo tẹ̀lé ọlọmọ ti wà ń bí ìbéèrè ìbéèrè òsì ìbéèrè òsì ìjẹ tán kí ló dé. ìjẹ tán ìjẹ tán ìjẹ tán ìmọ̀ mo ṣe ìmọ̀ tí mo ṣe fọ́gà kí ló sọ fún un kékeré ti bọ́ lẹ́nu mi báyìí ṣe ti bọ́ ṣe ti bọ́. sọ fọ́gà bíi kíni kíni mo sọ fún wọn. jẹ. ẹni tó bá ní bẹ́ẹ̀ lọ sọ fún wọn tí wọ́n dédé jáde lóde láì bẹ̀rẹ̀ láì bẹ̀rẹ̀ ẹ sọ́gà wa ara wọn rí ni. iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ bó ṣe wo ni iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ wò ó gbọ́ ní. mo sọ ìlú lọ́padà wà gbé o èmi tọ́lọ́tọ́lọ́ dùn ẹ̀ bá. lọ́sídẹ̀ẹ́tì èmi ti mọ̀ ń gbà wọn lọ sí mi. lọ́sídẹ̀ẹ́tì. oyún fún mi o. Hmm. báwo ni wọ́n ṣe jẹ́ nílé. èmi ni dírẹ́bà wọn. kí ló dé tó fi gbé wọn jáde. èmi máa ń gbé wọn jáde tẹ́lẹ̀ àmọ́ láàárọ̀ wọn kò sọ pé kí n má tẹ̀lé wọn jáde bẹ́ẹ̀ ni. Okay? Honestly, it's just a victim. Ẹ bá ti ní sùúrù, ẹ bá ti ah, sí i. méjì náà ó ní táwọn tí àwọn ministry yẹn fún mi mo dẹ̀ ní láti tètè débẹ̀ i'm sorry baby. yẹ kó understand what we It's my pretty baby. Have a nice day. Thank you, dear. Best of luck in your meeting, darling. Baby, I love you. Do you love your daddy? Yes. I knew you would say that. Always. See you later, dear. All right, Have a nice day. iṣẹ́ ọmọ yìí lòun dáná. good. ó ṣe. àfà. Ah, olùdókòwò jẹ́ mi ni máa ń jẹ. àfà. ah ọmọ ó ti gbàbẹ o in fact ó lóun máa gbé wa lódìdí ni mo ṣe bọ̀bọ́ ìtì pé kó ṣe transfer ó ní láyé stẹ̀ wọn ò ṣe transfer ó máa gbé wa ni ẹ filẹ tó bá lóun níwèrè àgàn káró máa rìn ní ṣe same venue ṣáà ló ní gbogbo wa mhm. correct ìwọ pé dk right away ẹ jẹ ká mọ next thing tá a máa ṣe. Ah! ọmọ fóònù tí máa fi pé bk ò sí lọ́wọ́ mi wà ní mọ́tò. àti òkè náà bẹ́ẹ̀ mú wa. ọ̀rọ̀ yẹn pọ̀ ìdè dáhùn jàre. ẹ̀jẹ̀ tí ma ní mẹ́tò máa mú kíní kankan. ló máa ń ṣe é. Ah! ọwọ́ òsì yẹn ló fi gbá mi o. mo fẹ́ rí bẹ̀rù òfin mo fẹ́ mo sí lóyún bí ó máa padà ah ó lè ṣe náà máa lè sọ. Oh, hello there. Yeah, I'm in the eatery. No, no, no, no, no, no. It wasn't stressful like that. Very easy to locate. Oh, okay. No, I'm right. I'm right by the door. Yeah, I'll even see you before you see me. Trust me. Love you too, there. All right, all right, all right. Later. jẹ́ kán lò because mò ń mò ń science be kind of foul play. kí ló ń observe nípa ẹ̀. Ah, I see him as a sly and crafty man. Hey baby. Oh, hello baby. Hi darling. Ah. Oh. Hey, Baby. Hey darling. Mm, how are you? I'm good babe. Kí ló ń ṣe ń bí? <laughs> èmi ní kémi wá jẹun ni but ah. Ah, kí ni wọ́n ṣe mí báyìí. Ah. ṣé o gbàgbé pé mo sọ fún ẹ pé mítìn kan wà ní ọ́fíìsì mm, mi ní no no sit down ó ṣàmọ òun níbi iṣẹ́ mi the other time tí mo ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílé ó wà ń bẹ̀ náà ohun tí mo sọ pé kó lọ kú kan wá nínú fridge. oh yeah mo ti mọ̀ wọ́n ẹ ra ṣe wa ok ah, ó lẹ́gbẹ́ ti gé afro orí yẹn. ẹ pẹ̀lẹ́ màá wà bro mi dẹ́kọ̀ ẹ kú tọ́jú ọ̀gá mi. <laughs> and the choice and try. ó rántí mítì tí mo sọ fún ẹ láàárọ̀ èkì tó kúrò lé pé mo fẹ́ ṣe ní ọ́fíìsì ah, àgbà tán ọ̀dẹ̀ tètè dé right wọ́n dẹ̀ sọ fún mi pé ó máa tó bí abí one two káwọn tó padà wá oh good òun dẹ̀ sọ pé site kan wà ń bẹ́tà lè wá wò òun ni a wò yẹn ebi ẹ pa wá la wá jẹun yìí. in fact mo wà shocked láti rí yín bíbá yìí ẹ ó fi pay mi náà ni free lunch. are you serious. of course yes. <laughs> hello babe. yeah what's up how are you. I've been waiting for you since. Excuse me? Babe, are you kidding me? Uh, so why are you acting like you don't know me? What you... Who is your baby? I don't know you. Babe, if this is a joke, you better stop it now. Just stop it. We sent you money for us to get ah. a landed property for a new company. So what are you talking about? Why you that? Like you, you don't know me. Landed property. Well, hold on there. Just hold on there, please. I am Mrs. Banke Lawal, and this is my husband. Yeah. I am a responsible and respectable person in the society. Iya Yonimi, I don't even know any. I don't know you, please. I beg you. Am I am I dreaming or something? ṣé o wò mí o sọ̀rọ̀ ni observe kí ni kí ló observe. Ah. jẹ́ kí n máa wo nǹkan kan lọ́nà mi ò mi tí ì ọ̀dà. ṣé lè wo picture yìí fún mi sir. these are your pictures. Ah. ẹ gbà mí jọ kí ló ń sọ mí. baby no no no no no hold it hold it there hold it hold it wait mo ní kó fi sílẹ̀ má wọ́ọ̀rì mo ti mọ́rú wọn mo ti mọ nǹkan tí wọ́n ṣe. ẹyin rẹ̀ mẹ́rin fẹ́ ìwọlé lè báyìí. hello explain what. listen to bobi o ò ní sun lé ẹ lẹ́nìí o ah, o ò ní sun lé lẹ́nìí ni mo sọ fún ẹ mo ti mọ́rú yín mo ti mọ nǹkan tẹ́ máa ń ṣe ṣáà dúró bẹ́ẹ̀ ìwọ gba fóònù yẹn dání tó ti gbọ́. ẹ jọ ṣe Sergeant ah, Mr. Bless gẹ́gẹ́ bí mo ti ń sọ ẹni pé ẹ̀yin méjì lẹ́jọ́ ṣe àgbákò àwọn ẹni òbí àdètìrí pé kò sí kankan lórí fóònù wọn tàbí méèlì wọn tó kọ̀nẹ́tì ẹ̀yin méjì pa ẹ̀ kì í sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni ẹ̀ kì í ṣe alábàásọ̀rọ̀ wọn. àwọn ẹni burúkú yìí kàn lọ sínú àkáǹtì madam wọ́n mú píṣọ̀ wọn láti fi ṣe iṣẹ́ ibi wọn ni. officer this is very hard to believe mo mọ ọkọ tí mo sọ i talk now. but mr ben ẹ̀yin náà ní táàmù táwa yìí ẹ̀dẹ̀ ń gbọ́ ẹ ò mọ èèyàn rí ẹ ò mọ rẹlẹsìtì ẹ̀yàn tó sọ̀rọ̀ lórí fún ẹ̀dẹ̀ fi àti owó yẹn padà. mo mọ family ẹ fa I mm. talk to them online. You talk to them online. anyway madam ẹ má bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ ẹ ọ̀dà sáà bìrì sáà mẹ́tì máì kéèyàn wá láti yàn ní àìkílẹ̀ kó débi kó lọ́wọ́ ti gbà wọ́n. àkókò tó o jésì o thank you so much mo appreciate you sir mo lè promise you pé next time tí wọ́n máa pè é ó yẹ bá ọ̀rọ̀ àbá máa fẹ́ pè é fún ìkómọ ni ayọ̀ ọmọ àbáyọ̀ nǹkan gidi kò lábàá pè é fún next time bá pè é kò ní jẹ́rù tó báyìí ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ wá lè máa lọ báyìí. ṣé bàdá ọfisa ọfisa ẹni pè kọ́ máa lọ. ọfisa ah! báyìí tí ò tẹ ẹ lọ́wọ́ ẹ lọ sórí social media fún àpàdé kẹ́ ẹ lọ ṣe investigation yín bẹ̀. I just don't understand. Don't we met the guy at the entry, mo rí àwọn mi tó wọlé àmìlẹ̀gbọ́n ẹ̀ ló bèbè fọ́ ìsọkùnrin mo wẹ̀ ẹ́ pé ta ni mo gbọ́ yìí pé àmọ́ mèkì kọ́ ni ìyẹn mi ò lè súnmọ́ nípa ẹ̀ all of a sudden wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní heart nìyẹn wọ́n kò bẹ̀rẹ̀ drama yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo i been waiting for you i know you before you wo pè mí o i don't know sí bẹ̀rẹ̀ sí ní fi picture hàn mí. ìyàwó yín. exactly bí mo ṣe bẹ̀rẹ̀ sọ̀rọ̀ police station mo ti bọ̀. ẹsẹ̀ kí lè lọ ṣe mẹ́. a ní láti mú ọmọ yẹn lọ sí police station. yes. Ah but mo wà ládébẹ̀ ni mo oríṣiríṣi pé wọ́n ti transfer owó sí ìyàwó mi rí Want to share this Want to share that Want to share a lot of things. ìgbà ẹni mo ti wọ pé náà ọwọ́ ẹ ti sick àti pé kọ̀ọ̀kan ṣẹlẹ̀ so ibi tí problem yẹn to work gọ́gọ́ ni again. Oh yeah má nìyí àti ìyàwó yín bóyá wọ́n máa ń chat tẹ́lẹ̀ kí ìyàwó yín tó block wọn or something did you did you find out i, I don't know. Oh, from Ikoyi to police station from police station to my office eh, no mi ò tí ì ní time láti pèrè lọ́wọ́ ẹ̀ but mo trust ìyàwó mi dáadáa akíló fẹ́ fà gbóra dáadáa akíló fẹ́ fò ṣe mm. kí ló fẹ́ fà lánàá. ẹ ká tẹ̀lé pé bóyá. What Morari or something um, I just thought, ìyàwó how active is she on social media uh, Twitter Instagram Facebook. Mm, to my knowledge very very active. very very active. very very active. on all social media exactly. platforms. very very. Oh. no no go no go and she uses it well. Ah, yeah, yes yes, uh, yes yes yes yes yes no go on. Mm. àìkérékété mm, um, ah, why why kí ló lọ at that same time kí ló lọ what an evil coincidence kí ló wà lọ at that time. yóò ṣe bí mo sọ. ṣiṣẹ́ láàárọ̀ ṣiṣẹ́ lọ́sọ̀ ṣiṣẹ́ lálẹ́ ni o ti gbà kọ́kọ́ mi ti gbà wọn náírà so all our sleepers na just be wasted like that jẹ́ kí o jẹun ṣó rẹ̀ ra àríjẹ́ ìwé rẹ̀ kọ́ kí ló ń wákọ̀ sílẹ̀ látòrí ọlọ́run. ẹ̀gbọ́n sọ̀rọ̀ báyìí ni. àwa náà nẹ̀bi títí wa ṣé mo ti máa sọ fún máa yẹ ká máa lo same picture tá à ń lo yẹn same face same face là ń tẹra mọ́ láti jọ yìí ó yẹ ká ti change picture tá à ń lo yẹn náà àyè fúnra yín mọ̀ pé yẹ ká ti change ẹ̀. àwẹ̀wẹ̀wẹ̀wẹ̀ ah, mating after death ni nǹkan tó ń sọ yẹn o ah kí la fẹ́ ṣe gangan náà kí ni next thing ta fẹ́ ṣe báwo la ṣe fẹ́ rówó tiwa gbà. Ah, ah, ṣé òun wáyé ni owó kí ni yẹn ṣe ẹ tó ti mọ̀ yín ló máa sanwó fún ẹ ni ṣe ọmọ irú ẹ̀ gbà ni ṣe ẹ ti já nìyẹn client lọ nìyẹn ẹ ti já ó so ni a ní ṣe owó owó mọ́ bóyá ń jó mi lára sí ọmọ. ṣé kò ṣáà lè bá ṣá. Ah, ah. mi ń jẹ̀bẹ̀ wo jọ wà á deactivate ẹ o ti yẹ kò tó ń jẹ ẹni ẹ̀ mo máa ń rí pẹ̀lú ẹ̀. àmọ́ dùn mí o. ojú òun nìkan ló dùn. òye máa jẹ́ pé lásán. ẹ máa wá yàn án mú kọ́tà fẹ́ ṣe. àwọn wo ló ń pè tó yẹ kó máa pè táìmù ìyá jọ fífò lẹ́jà rẹ̀ à. Ah. Ah. gbé máa ìwé àkọ́ mi fẹ́ bẹ́yìn yọ ni. òun sì nǹkan tó ń yọ. bẹ́ẹ̀ má sọ ah. bẹ́ẹ̀. decision mi ni no more social media mm-hmm. at all anything in the name of social media kò sí láàrin èmi àti ẹmọ for now even WhatsApp tó kéré jù don't go there ìyẹn la lè fi prevent àwọn nǹkan irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ ìdójútì ńlá ni náà so tí wọn bá dẹ̀ fẹ́ sá fún nǹkan bẹ́ẹ̀ yẹn àwa gbogbo ọ̀nà tí wọn lè fi ṣe ni for now má lọ bẹ́ẹ̀. why. ó lọ́jú pọ̀ ó ta kókó ó ṣe bí ẹni ò fẹ́ yé mọ́ ó lọ́jú pọ̀ ó ta kókó ó ṣe bí ẹni ò fẹ́ yé mi mọ́ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ mo ló jọ gàtẹ́ yé kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn. Oh, <laughs> thank you so much sir bí mo ṣe yẹ fóònù mi wò tí mo rí àláàtì ẹ náà ni mo ṣe pè é directly sir ẹ ṣe gan sir mi ò lè sọ bí mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ yìí tó sir. <laughs> wọn ò bí bàbá aláko bàbá mi dákì má ṣiṣẹ́ sá and I am very sure pé torí ẹ̀yin náà trust mi náà ni ẹ ṣe lè gbéṣẹ́ yẹn fún mi sá <laughs> ẹ ṣe gan sábẹ́ òní disappoint yín sá thank you so much sá ẹ ẹ ẹ ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe gan sá yes sá yes sá yẹ yẹ yẹ sá ẹ ṣe sá <laughs> wow ah ah ọlọ́run ṣe o ọlọ́wọ́ ṣe o ọlọ́wọ́ ṣe o ọlọ́wọ́ ṣe o. Ah! hello kẹ́mi kẹ́mi come to my office right now as in right right right now come to my office. <laughs> Yay! Is yes, that Kemi? Yes, sir. Is that Kemi? Yes, sir. Guess what? What, sir? <laughs> commissioner ti bá wa arrange everything Want to send two hundred million naira sí bank account. congrats sir. yes yes yes seriously. yes sir. yes sir. ẹ a ní láti celebrate ẹ. yes sir. ẹ bọ̀ kò lè jẹ́ ẹsẹ̀ iṣẹ́ first and later a máa celebrate ẹ. yes sir. a máa fẹ́ kó lọ manager right kí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa arrange check yẹn ṣáà jẹ́ kó jẹ́ hundred million naira. okay sir. okay sir màá lè sa ẹ̀ tí a lè lọ mú fún àwọn pípé yẹn wọ́n á lè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ and the next two weeks a lọ síbẹ̀ láti inspect tó tí wọ́n bá ti ṣe àti bó ṣe nílò yẹn. Ah, definitely yes, but ìyẹn ò lè gẹ̀ẹ́sì agelita ti ṣe bá ti lọ tán àbí ah, <laughs> hello there ah, kí ni shoe size ẹ. UK or US sir. anyone. Uh, US ten sir ẹ eh, eh, eh. kò sọ àlà máa mú mú ẹ díẹ̀ ẹ gbogbo àwọn sáìsì ẹ gbogbo nǹkan tó máa ń wọ̀ jẹ́ kí n mọ àwọn sáìsì ẹ. kì í bá yín kọ́lẹ̀ sá. ẹ pírètì gbogbo sáìsì ẹ gbogbo sáìsì ẹ kò ní sùn ògẹ́tẹ̀ ẹ kò sẹ. sẹ́ndẹ̀ sí i sá. yes sir. ẹ. yes sir. sẹ́ndẹ̀ sí i. yes sir. <laughs> Oh, I can't wait to tell my wife about this. Hello, pretty. How are you? Oh, mọ nǹkan tí wàá ṣe fún mi right now. Lọ get ara ẹ ready. Èmi àti ẹjọ́ ń jáde. Ohun tó bá wù ẹ́ kò náwó sí. Ohun tó bá wù ẹ́ ló máa jẹ. Ibi tó bá wù ẹ́ ló máa lọ. Ó possible ká má padà délé gan lálẹ́ yìí. <laughs> Ẹni tá a gbé ọ̀hún bọ̀ àbọ̀ wà kí n ga o. Good news ni o tún mọ̀ lè fún bẹ́ẹ̀ lọ. Yes kí ló ń ṣe. eégún alárè ó lajú pọ̀ ó ta kókó ó ṣe bí ẹni ò fẹ́ yé mi mọ́ ó lajú pọ̀. ṣé kìtà ló sọ pé ó bá wọn sí ọ̀gá wọn jẹ́ kó máa yé mi pé owó tó wà nínú àkáǹtì tó fifty million naira san. aṣọ ṣọlá ṣọlá ṣọlá lísìsì rẹ ṣá sórí ẹ pé ṣó ń gbọ́ ara ẹ ṣá nínú àkáǹtì wo ni o ti wọ fifty million naira àkáǹtì ta ni no sọ fún mi àkáǹtì complain wo ni o sí fifty million naira bẹ́ẹ̀ tó jẹ́ pé ìsìn ní two hundred million naira ṣẹ̀ṣẹ̀ wọnú àkáǹtì mi two hundred million naira ó wọnú àkáǹtì mi lénìí. ọ̀gá nǹkan tó ń sọ nìyẹn ló ń sọ pé kí n tètè wá sọ fún yín kẹ́ balẹ̀ yọjú sí wọn sá. ó ní láti jẹ́ pé orí tiẹ̀ ni ò pé àbórí mánéjà báwọn tó wà ní báńkì bẹ́ẹ̀ lórí wọn ti dàrú pẹ̀lú nǹkan tó lọ wá sọ fún mi. oh my jeez mánéjà kan he's not around sir. he's not around gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ manager ò the slow lára àdà bí. ṣọlá go ṣọlá jáde jáde ha àti báńkì àtàwọn tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ àti gbogbo àwọn tó jọ ga wọn lẹ́yìn ó ní wọ́n máa mọ tó ṣẹlẹ̀ two hundred million naira kò sówó kọ̀ọ̀kan náà àkáǹtì tèmi àbí kí ni gbogbo rárá kí kí náà sọ lóòótọ́ ni pé two hundred million wà àkáǹtì ní nǹkan bíi aago mọ́kànlá àárọ̀ ẹ̀ eh, láti ministry of housing uh, but to my surprise kò ló five minutes níbẹ̀ tẹ́ fi transfer ẹ̀ kúrò. ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ti dàrú ẹ̀yin náà lè sísèrè ayé kó dàbẹ́ nípa ọpọlọ yín ti lọ ẹ̀ mọ́ tẹ̀ ṣe ìhó two hundred million naira wọnú àkáǹtì mi ẹ̀ ló kúrò bẹ́ẹ̀ láàrin five minutes ta ló transfer ẹ̀ níbo ni mo transfer owó lọ ṣebí báǹkì ni transaction wo ni mo ṣe within that five minutes tí màá dẹ̀ fi transfer two hundred million naira a whole two hundred million naira kó nínú account mi just tell me. ẹ má bínú àwọn ojú ni kíní yìí náà ṣé kìí ṣe pé bóyá ẹ ní ẹnìkan tó ní access password yín. that is the problem tó bá jẹ́ pé àrùn ojú ni ajẹ́kójú inú yín ti fọ́ dànù ajẹ́kórí yín ti dàrú ẹ sọ̀rọ̀ bí òpònú ẹnìkan ní access sí password mi ta ló fẹ́ ní access password mi tí o bá ṣe nu bank ta ni mo fẹ́ gbé fóònù mi lẹ̀lẹ̀ lọ́wọ́ ta ni just tell me ta ni. ẹ ṣe sùúrù mi ò ń sọ ọmọdé lẹ́nu iṣẹ́ yìí ẹ̀yin náà wò náà gbogbo details tẹ máa ń lò láti ṣe transfer code yẹn every other thing lẹ́lò láti oh, transfer. bẹ́ẹ̀ ṣe sọ ìjẹ́ bí mi nu ṣá kí ni èjì just tell me your age kẹ́ẹ̀tì lo seventy eight years lórí ìjókòó tẹ wà yẹn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ìbébì lẹ jẹ́ ọmọ nìyẹn ẹ̀jọ́ àwọn tẹ́ni kò yẹ yín ẹ̀jọ́ àwọn tání ẹ̀jù wọn lọ o ní èjì tẹ wà tí mò ń wò yìí where is my money. ẹ bọ fúnra yín transfer ẹ sàkáǹtì yín tó wà abroad náà. níbo òkè òkun ọkọ. sí òkè òkun àbí ṣebí òkè òkun ni mo transfer sí kò sí wàhálà no problem no problem kò sí wàhálà. Ah, bọ ẹ dúró. I will destroy everywhere. ní kí máa gbá kí ni mo yín lórí ta ta what are you talking about èmi transfer owó sọ́kọ̀ kù. àbórí àbó mr fúlẹ̀ ẹ ṣe wúwo why are you behaving like this. behaving like what behaving like what i'm talking about two hundred million naira you're talking about kí lè bá mi sọ. ẹ mọ̀ kò tiẹ̀ ẹ kàn ẹ kàn ẹ tẹ̀ dúró náà. Ọlájúbọ̀ ó ta kókó ó ṣe bí ẹni ò fẹ́ yé mi mọ́ ó gàtẹ́ kò jọ gàtẹ́ mọ́lò ó gàtẹ́ yé kò jọ gàtè ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn ọ̀rọ̀ láwọn bọ̀rọ̀ bọ̀ eégún alárè ó lajú pọ̀ ó ta kókó ó ṣe bí ẹni ò fẹ́ yé mi mọ́ ó lajú pọ̀ ó ta kókó ó ṣe bí ẹni ò fẹ́ yé mi mọ́ ó jọ gàté kò jọ gàté ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn ọ̀rọ̀ náà ń bọ̀rọ̀ bọ̀ lẹ́nu. dúró náà ṣòde ṣóò wípé ìwọ kọ́ ló transfer owó kúrò nínú àkáǹtì fúnra rẹ̀ because transaction yìí ó complete and gbogbo secret questions ẹ pátápátá ni wọ́n ti answer yìí and it's either you or the bank nìkan lè mọ àwọn questions yìí báńkì kẹrin àwọn náà làwọn ọmọ ọkàn pa ẹ. ṣé tí bá tẹ fẹ́ parọ́ fún gbogbo èèyàn ṣé màá tún parọ́ fún ọ̀nà tó jẹ́yàwó mi ó ṣe mí kàyéfì ni agbọ̀nsẹ̀ oyinsẹ́ ojú olóko ló wù yìí nǹkan kan ṣáà ló ta ń bẹ̀ email yìí dẹ̀ ti fi hàn gbàgàdàgbàgàdà wípé this transaction actually took place I must confess to you it is very very difficult for anybody to believe you. bàǹkẹ́ àbíwọ̀ ìyàwó mi kan ni sọ ṣé kí n la inú mi fún ẹ kó lè rí inú mi pò tán ni mo sọ. So so màá máa nọra mi lẹ́gba màá dẹ̀ tún máa ké so màá kówó màá lọ kó síbi kan màá dẹ̀ tún máa wà nítorí kíni so tíjọba bá wọlé ń sìn wàá sọ pé òun kankan pa iná ni àbí nǹkan tó wọn máa sọ kọ́ náà ni so báwo mo ìfẹ́ jàre ńbẹ pé mi ò mọ bó ṣe kúrò ní àkáǹtì báwo mo ìfẹ́ jàre ńbẹ. Yes? You are done. I know. Wala wow. Eh? But come to think of it, ìwọ will go sọ kọ́kọ́ pa ọ̀rọ̀ owó yìí fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Alábọ́rún wá dé òun sí see. ó should want so. Is it a crime to surprise my wife? I wanted it to be a surprise to you. Ó tán. crime one bẹ́ẹ̀ kí surprise ẹ̀? I said, what do we do now? better for every man. Mm-hmm. Better for every woman. Mm, better for everybody. Bambi ala inogo. Remember that for every man, nene, ne ne. Abasio, better oh, for every woman, no. Oh. You don't worry about them. Um? I'm just talk of people. I'm not going to pay the person rest for your yeah, yeah, message. <laughs> for one night four one nine four one nine people na me na wan do for. my account number. Ah! Fifty million no. Inside my account. Fifty million no. Fifty million. I don't. ti dé ṣóun ló jẹ́ káyé máa sáré ìgbà ògbó ti dé ṣóun ló jẹ́ káyé máa kánjú orílẹ̀-èdè sórílẹ̀-èdè wọ́n ń kọjú okùn síra wọn. mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tá a wà yìí àní mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tá a wà yìí mo wòye títí kò máa yé mi tó wo rírí ayé ẹ e máa yé mi tó ṣèbí gbogbo wàhálà wọn kò wò ní gbogbo ṣe torí owó ṣòun ni gbogbo èyí ṣe ń ṣẹlẹ̀ ẹ bá jọ̀wọ́ kẹjẹ ká tara nítorí ọ̀rọ̀ ìtọ́ni lọ́la ohun àfoníṣe mo ní pé kẹjọ̀wọ́ kẹjẹ ká sára ẹ̀yin guys wàhálà ti wà o. wàhálà gidi ni o wàhálà gidi ló wà see i moved the money to the offshore account as we planned and i tried distributing it to our various accounts all of a sudden owó yẹn kò disappear i don't know it moved to an account i can't trace i've been trying to find it ever since. kí ni nǹkan tó ń sọ. ọ̀rọ̀ business yìí náà ló ń sọ kókó náà lájọ ń sọ. yes why, why are you acting like you don't know the Mr. Functions Lawal did, hundred million. Okay. That's my husband's name you just mentioned. So, ẹ̀yin guys ilé wa nídìí gbogbo wàhálà tó ti ń ṣẹlẹ̀ nínú ilé mi látàárọ̀. Eh? Ẹ̀yin lè hack into my husband's account, ẹ̀yin lè two hundred million yẹn lọ. Lady B, when you need this information, why didn't you pass it across to us? We could have sent it, you know. Information? You didn't tell me anything about no, this. We did. we did. Akim and I brought the file to your plaza. We did. When? When was that? mama. Ah, ah hi people. ṣé wàá Oh, okay, okay. ókè mo wà ókè ẹ káàbọ̀ mò ń gbọ́ ẹ. ṣe rí ìgbà tí chief yẹn dé láti. ó láì pé ẹ bísí báyà lò. ibi iṣẹ́ ẹni la sí mi ẹni lọ́lẹ̀ ẹni náà dẹ̀ mọ̀ kán máa ń sọ wípé ẹni tí ò bá ṣe bí aláàrú ló yí ìgbò ni kò lè ṣe bí adé gbọ́dọ̀ lọ́jọ́ ọba àti bí àwọn ọmọ tẹ̀ ń wò we. tẹ̀ ń wò yìí tí bá lọ gọ́ pẹ́rẹ́ wọ́n máa ti ẹ̀yìn gbèrú mi ní àwọn eléyìí. Ah, ojú ẹwà ò tiẹ̀ dojú ẹni ẹ̀wò ìyẹn gbọ́dọ̀ gọ́ rẹ̀ everybody ló fẹ́ lówó. ó double lọ́sùn lò anyway um, we are actually here hey. um, we are actually here to give you this file. okay contains every information we need for the next deal. okay you guys can drop it but the thing is I make sure pé ṣe yìí share, and make sure it's a clean deal and I need results please. no problem no problem it's fine. Don't do. Yeah, thank you please take it easy. Lara, this is Hello. Oh oh my god nkókó ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. mo ní ìranù mo fẹ́ sá lọ kọlù ta ni. dírẹ́bà tí wọ́n bá wa gbé ọjà wọ̀. hello ọlọ́pàá kí ni nǹkan tẹ́jọ́ dàpọ̀ ah, ah. ṣé ẹ̀ fún wọn nígbà òbí ọwọ́ yín ni so ẹ má ẹ̀kọ́ mú yín lọ station ọkọ̀ o ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ sí any station mo ti mọ̀ ní sísìn àyùrọ̀ bí ṣe wúrà i'm coming i'm coming ẹ bá mi tọ́jú ẹ̀wọ̀n mi ẹ̀jọ̀ nítorí ọlọ́run gba fóònù òṣèlú bó ṣe ń wò mí oníra mo láti lọ sí police station níjọ́ yẹn mo sáré lọ ní fact oh god as a matter of fact mi ò tẹ̀ rántí rárárárá bẹ́ẹ̀ ṣe ń sọ́ọ̀sì ni mo ẹ̀ṣẹ̀ ń rántí ọ̀rọ̀ fáwọn yẹn. ah shit okay you know what guys job please you're going to move that two hundred million back into my husband's account and i promise you guys i'm going to compensate you. excuse me i didn't speak french. Did I just me, Spanish? I told you we can't ah listen I've been trying to trace it ever since mi mọ bówó ṣe disappear from this account mo try out how to corrupt file I can't find it. Ẹ jọ kí ni nǹkan How can I fucking hack into your account? Are you guys not hackers? You don't say that na o ṣàkẹ́ lọ ṣàkẹ́ lọ ṣe síbi kìíní ṣàkẹ́ ẹ̀ ṣàìbí. Wà á lówó mọ̀ yẹn you just be saying we are hackers we are hackers. Lighter, lighter. Just calm down. Madam, calm down. We need to calm down. man Iṣẹ́ máa ń já ilé ìtìjà nìyẹn. Iṣẹ́ mi ni iṣẹ́ máa bẹ̀rẹ̀ ṣe ọjọ́ yẹn. Ẹni ti calm down. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ẹni ti calm down. A ṣe. Ṣé ká sọ̀rọ̀ àwájú owó ni àbí? Kí ló ṣe lè dìbì náà? Lè dìbì. Ó wọ́n ìwà ni. Ṣé ká sọ̀rọ̀ àwájú owó tó lẹ̀ ṣe bẹ̀rẹ̀ gbé kiri? Ìzàmìlà kọ̀ wá kí n kọ́dí o. Ìzàmà àná mẹ́gà. Ọ̀pọ̀ 이건 맛이다. 이건 육. 이건 육. Very good. Very good. I love you. Careful. Wow. Sure. báyìí. ẹ máa pọ̀ máa àwọn kọ́sọ́mà wọlé wọn jáde. orí ẹ̀ ò pé fún nǹkan tó sọ yẹn. so àwọn kọ́sọ́mà tó wọlé tó jáde ló ti mi ní fáìlì wọn ò rówó mi kọ́ kó wọn ò ní gbogbo ọjà inú ṣọ́ọ̀bù mi kọ́ kó lọ fáìlì náà kó. ẹ a ní pé wọ́n jí mọ́. ẹ sọ bẹ́ẹ̀ ẹ wá gbọ́dọ̀ ẹlẹ́jọ́. Panke, what next? But my friend, you see, the money is very, very good in the body. Mm. <laughs>

Oh, you want to fish that fish I used to buy to Chinese. ayi <laughs> ẹja ọbọkú ni ẹ àwọn ẹja tó ń gbé jáde. lọ́mọ lẹ́mọ. orí ẹ ti burú orí ẹ ti burú lórí ẹ. you Money has knocked my brain. <laughs> ó mọ̀ kó tí yorùbá sọ yorùbá ti sọ̀rọ̀ ti fi proverb inside mm. yorùbá ló sọ pé ìgbà òkan mm. ìgbà àdá onígbègùn mm. tòkè òkè oúnjẹ òkè òmú òkè ìbòrí gbogbo nǹkan àwọn alábòrí ọ̀pá wa. bẹ́ẹ̀ni nbúrọtọ mpa. oh my god oh nǹkan tí ẹnì kìí sọ ní adé tó kọ ni pé à ń jẹ́ di lọ́ọ̀lù mi olódùmarè gbẹ́jú jáde ó pàdé àgbákò ṣòro tí ó ya. they never born me that time. they never born you. olórí burúkú ni ẹ kí wá ṣe é kó pàdé ẹ. <laughs> money don tell me the nonsense even if i ẹ be careful olórí burúkú ni a ah, olùsí there is something in your kòmókòtò ṣe o. na mo ní. tó bá dédé kú náà kí kí máa kí ló dà fún mi. i no go die drink. You drink because the more you drink now it's it's it's a it's a it's a road for the ringtone you're going to give later in the day. Go, man, do the leg, the leg. Mama, take care to me, my break. And <laughs> not Go into party road, but to you, you can. That's me, my It look of Yeah bluffy, bluffy. I can see the glory of God inside good, you. She's a very good girl. Very good. A girl of good reputation. Very, very reputation. And the reputation will take it to the... You push me to... Drink it, Jesus! Drink it, Even I not drink from cup again. Take it from the ṣíṣòro ṣíṣòro olórí burúkú owó tí wọ́n káàtì á o. tó bá dédé kú náà kò sí mọ́ ṣe é kí. I don't be die. don't die. I don't go die. Mr. Funsho ṣe bẹ́ẹ̀ nu ara ẹ̀ ló fi sọ fún mi pé gbèsè ni ìlérí jẹ́ agreement tó dẹ̀ dán mọ́rán wà láàrin èmi àti ẹ̀ kí ló dé tó fi wá sọ̀rọ̀ èdè àsọ̀rọ̀ àná di bá mi gẹ́lẹ́ tó mọ́. tàbí mi tẹ̀lé mi tí mo máa parọ́ o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ nínú tó wà lẹ́yìn àti yóò ti láǹfààní àtijọ́ jókòó dáadáa báyìí sọ̀rọ̀ mo ń sọ fáwọn ọmọ òótọ́ lóòótọ́ ni two hundred million naira ìwọnú àkáǹtì mi àmọ́ mi mọ bó ṣe kúrò bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan tó lè help mi ni mo lọ sọ́dọ̀ ẹ̀kú tó lè pé àwọn boys yẹn kidnap mi kò yé mi tí kókò náà fi gbé mi débi mi ò tẹ̀ rójútùú sí gbogbo nǹkan báyìí mọ́ kò yé mi mọ́. so two hundred million disappear nínú àkáǹtì ẹ̀ the bank manager had already told me wọ́n lówó yẹ wọnú àkáǹtì ẹ̀ a minute after o transfer owó yẹn kúrò nínú àkáǹtì ẹ̀. no wọ́n transfer owó yẹn kúrò nínú àkáǹtì mi sir wọ́n transfer ẹ̀ not me. ó yẹ mi wọ́n transfer ẹ̀ nítorí àwọn tẹ́jọ́ ń lo àkáǹtì ẹ̀ wọ́n wọnú àkáǹtì ẹ̀ wọ́n transfer owó kí ló ṣe ẹ̀yin èèyàn tó jẹ́ pé tẹ́lẹ̀ bá fẹ́ gbà àwọn ìbàlẹ̀ máa ń gbọ́ ọmọ ẹlẹ́bàá tó. ẹ eh, ẹ eh, jẹ́ kí n explain for yín sir inú ọ́fíìsì tí mo wà tí owó yẹn fi wọlé sàkáǹtì mi náà ni mo ti fẹ́ gbìyànjú láti. owó yẹn wá disappear àwọn accountant yẹn wá yọ owó yẹn kúrò ńbẹ̀. no mo ti mo ti arrange pé bí a mobilization fee fún àwọn tí wọ́n fẹ́ try láti máa bá wa ṣe eh, project. wẹ́ẹ́ agreement wa ni pé ah. tí two hundred million bá ti wọlé. wọ́n jẹ́ wíwọ́ wa láti dé. twenty million kò transfer ìsàkáǹtì mi and ìdí nìyí tá a fi award contract yẹn fún ẹ náà tówó ti wọnú àkáǹtì ẹ tó dẹ̀ ṣetán àti dá owó padà fa sínú àkáǹtì tiwa ẹ mo rò pé bó gba kí n tọ́jú ẹ̀ tó any level máa tọ́jú ẹ̀ kí n fi rówó mi gbà padà. má ṣe lè fún bẹ́ẹ̀ má ṣe lè fún bó ṣe kẹ́ni bó ṣe sọ yẹn gbogbo ọ̀rọ̀ yẹn ni mo ti sọ yẹn jọ torí ọlọ́run. mi arábìnrin kan ló wà lórí kọ wọn ní àwọn fẹ́ bá yín kí ló borúkọ ẹ. wọn sọ orúkọ ara wọn fún mi. tó bá ti sọ orúkọ ẹ kò gbé fún mi. hello. àwọn ọmọ ẹgbẹ́ mi ẹ jọ̀ọ́ wọ́n ní pé kí lorúkọ yín. my money. ẹ sà wọn ò sorúkọ ara wọn fún mi ṣùgbọ́n wọ́n sọ pé kẹ báwọn release ẹ Mr. Funsho. hello who are you. your worst nightmare. Honourable Badmus Adeleke. You're the one that started this dangerous game. Ta ni wo obìnrin tó ń sọ̀rọ̀ yìí. Ìjọ́tọ̀ mi ò rí nǹkan ṣe o. I give you fifteen minutes to release my boss, Funshalawa. Otherwise, I will be calling the EFCC and the ICPC. Ó jẹ́ má forí ọ̀ka wọ̀ mú. Ṣé o mẹni tó ń bá dán rádaràda wò? You collecting contract fees from people without even awarding them the contract and my boss is your latest victim?

from Economic and Financial Crimes Commission. And my partner is. Detective Benny. Oh, well, thank you. Uh, nice to meet you. How can we help you? Um, sorry that uh, we barged on you, as I said earlier on. Uh, a gbọ́ pé wọ́n fún iléeṣẹ́ yín ní contract kan pé kí ẹ kó àwọn electrical appliances wá sí government house. Wọ́n dẹ̀ sọ two hundred million Sinu àkáǹtì yín bíi aago mọ́kànlá tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀la a ti pe ọ̀gá yín nọ́ọ̀bì lọ gbogbo ipá náà ta dẹ̀ sá pé ká tiẹ̀ lè rí àmọ́ ibi tó wà so ẹ jọ ṣé ẹnikẹ́ni inú yín lè sọ ibi tí ọ̀gá yín wà fún wa. welcome sir actually we been trying to call him uh, his number since yesterday and his number hasn't been going through. Hmm. search parties from the police are doing that as we speak. Oh, bravo! Uh, what a nice story. <laughs> yeah, we've started a whole investigation. Yeah. And uh, Sister Fuma Pari the then Titi Toma Fitzel guy this company we need closed. Everybody out, please! Move! You have to move out now with immediate evacuation, please. Please, please. madam, oh, oh, Mr. Oh, man, please, can you just step up, please? Everybody, please, please move, move, move. Thank you. Move. You don't take anything, just move out just now. out, please. Move Thank out, you. Thank you. Thank you. Move. Peace be unto this house. Ah, well done, Mrs. Bankelawal and little Wura Lawal. How you doing today? And who are you people, please? I am Detective Abudu, economic and Financial Crimes, EFCC. And that's my partner on Detective Baby. Please, have you seen my daddy? Oh, little girl. No, we've not seen your daddy. Uh, but um, I pray we're going to see him very soon because I know he's in serious trouble. Trouble? What has he done wrong? What kind of trouble is he? Yeah, madam, she ọkọ yín sọ fún contract tó the ní job I can lay. then lẹ́yìn ìgbà tó gba contract ẹ̀ tán ìjọba fún ni eighty percent out of the hundred percent of the total money. let's sit down. ṣé sọ fún yín àbí kò sọ fún yín. I did not ask you to sit down Mr. oh <laughs> sorry about that. ó sọ fún mi as a matter of fact ó pè mí níjọ́ yẹn pé kí n má bọ́dà láti ṣe oúnjẹ wọn sílẹ̀ that we are gonna eat out lóun bá and he came in some minutes past six I saw worries and pains written all over his face I àyà mi ti ẹ̀já and then bèrè pé kí ló ṣẹlẹ̀ olúwa explain expect me pay two hundred million See, wọ́n deposit account òun fún contract ìjọba award òun owó mẹ́tò transfer kúrò account òun and I trust my husband kò lè parọ́ orú nǹkan bẹ́ẹ̀ ó láti jẹ́ pé àwọn bank officials yẹn àwọn ni wọ́n ṣe idán burúkú yẹn mọ́ lọ́wọ́ because really àwọn nìkan náà lè answer àwọn secret questions tó máa jẹ́ kó transfer irú owó tó pọ̀ tó yẹn a tún fi àwọn tó award contracts ẹ̀ wọ̀ fún ara fi mú sí wọn kó má yẹ pé àwọn gan-an náà padà wá gbẹ̀yìn gbẹ́bọjẹ́ fún I think so. Bravo, what a nice story. <laughs> so <coughs> so bọ́lọ́kùnrin wa lọ lẹ́yìn báyìí. ó jáde ó lóun fẹ́ lọ rí ọ̀rẹ́ òun kan tó lè tó máa kóhun yọ kúrò nínú gbogbo wàhálà àti rògbòdìyàn tó wà nílẹ̀ níbẹ̀ gbé mọ́tò jáde láti ìgbà yẹn kò tí ì dé padà títí dé sí. and he didn't tell you where he was going to bóyá ó dárúkọ ọ̀rẹ́ wọn kan nígbà tó fẹ́ jáde pé kí ọ̀rẹ́ mi ni mo fẹ́ lọ bá ọ. no not at all. Mm. all right. we have to go now and. Um, If you have any other information, we'll surely come back here again. So, little uh, taking care of yourself. Bye. Have okay. a nice day. Um, officers, ẹ ṣẹ́gun fún ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi yẹn. Ẹ jẹ́ kí n fi dá yín lójú. Ṣé rí Mr. Funṣọ́ sọ̀rọ̀ nípa ẹ̀? Ògbólógbòó olè alápàrọ̀tù ni wọ́n lóòótọ́ ni two hundred million naira wọlé sàkáǹtì wọn lọ́jọ́ yẹn bọ̀ kó tó five minutes lẹ́yìn ìgbà yẹn tí wọ́n fi transfer kúrò lákàǹtì wọn through internet banking wa and eh, wọ́n mú ìfẹ́ sàkáǹtì kan lókè òkun bí wọ́n dẹ̀ ṣe débi báyìí Mr. Funsho ẹ dúró gbogbo password yín details tẹ máa ń lò everything lẹ fi transfer owó yìí bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ń bí lọ́jọ́ yẹn nìyẹn wọn ò tiẹ̀ fẹ́ gbálàyé kankan mọ́ mo ń tọ́ láti rẹ́kàn mọ́ ìgbé ẹ wá ẹni tó bá máa parọ́ á ní ẹlẹ́rìí òun wà ní Sokoto ẹ̀rí ni mi báyìí. Hmm, bravo nice play. sure sure <laughs> okay uh, okay manager can i have uh, similar account uh, mr funsho. Ah, ìyẹn ò ṣe problem sir. are you sure. àti gbogbo ah, ah. lẹ́jà tó fi ṣe transaction lọ́jọ́ yẹn. good. gbogbo ẹ̀ lẹ́ máa rí ẹ̀kọ́ fún mi ní few minutes ẹjọ́. a tọrọ gáfárà èyí ni láti fi tó gbogbo èèyàn létí pé ọ̀gbẹ́ni Fúnṣọ́ Lawal tí ó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ First Call Holdings ní ìjọba ìpínlẹ̀ yìí ń wá látàrí sísá tó sá lọ pẹ̀lú two hundred million naira owó contract tó gbà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ yìí ó ga níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà adúláwọ̀ ni ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara èdè òyìnbó àti Yorùbá já gerege lẹ́nu ẹ̀ ẹnikẹ́ni tó bá lè ṣèrànlọ́wọ́ fún ìjọba láti mú arákùnrin yìí ẹ̀bùn pàtàkì ń bẹ fún un ẹ máa yáṣẹ́ o. àwọn alákọ̀wé wa ìṣá two hundred million tìjọba ló gbé lọ lọ́fẹ̀ẹ́ ló fò báyìí tó wá wá káàkiri. ẹ ń sọ tìjọba ṣé tìjọba ni àbí owó wa kọ́ńtà ṣe máa ṣàánú wa ni ṣe sùúrù náà kí ló ń sáré lọ ṣe calm down jẹ́ ká yanjú nǹkan tá a máa yanjú kó tó máa lọ. yanjú kí ni yanjú kí ni yanjú ni má padà wá yanjú ẹ. o lè padà wá o lè padà wá nkí o bá padà wá nígbóni máa fi. well done o. you Mr. Peter. no ṣe Peter o Paul mi Peter e dey inside. ebi uh, uh, kọ́ lò. kí n pe Peter. Peter. Peter. Pito. Pito, Pito, step out, step out. Eh? Some people, some people will come here they say they want to see you. Are they come. And eh, maybe they get contract for you again. Okay, they come. Come, come, come, come, come, come. Suku, calm down man. Jẹ́ can't yẹn dúró pẹ̀lú people. people so that they want the mama lọ by then. Kó ṣe sùúrù ẹ̀ ló ń ṣe. Ah, salam alaikum. Hmm. Pito, na people. Mr. Man, this place is not a mosque, but uh, good afternoon. Good evening. All right. And good everything. how, right. how are you? I'm fine. That's good. I'm fine. I am Detective Abudu from Economic and Financial Crime Commission. I'm Detective Bimi from EFCC too. I just want to tell you that you are under arrest. Please. Huh? No. Uh, arrest. Please don't go anywhere. Arrest. Hey, oh, oh. Come inside, come inside. Mr. Man, why will you come into my house and arrest me? I will slap you. You are talking to a millionaire. Mr. Man, you are talking to a millionaire. Where's the, where's the uncle, please? Uncle, both of them, please. Mr. Man, um, um. Hey, give me your hand. So, huh? Mo fẹ́ sọ fún mi pé owó tí ọ̀rẹ́ mi ò mọ eh, Jesus. Come on, I never see, I tell you since I know you. I be the lie you don't know my head, you think you know you somebody come in say um, we need one line for your house so make i come mo na na elizabeth mo dey do you tell me to we need one line finish ṣé mo máa kọ̀ ọ́nbọ́ra mi. so if you want to tell me you don't have got his money. you no tell me anything o. or you refuse to tell. ah no boss why you do like this na. no so why you dey talk like this somebody say make i call help am spend part of the money because say make i call i go call the actor say when he take get the money. Ah, what do you mean by saying? Why if you talk like this obìnrin lọ́wọ́ rẹ̀ báwo ṣe di owó ọmọ ìnáwó yìí àbí àwùjọ tí mo fi sọ fún ṣọ́ọ̀tà tọ́lọ̀. ẹyẹ tí mo dùn bọ̀. lẹ́yẹ ṣọ́tọ̀ lẹ́yẹ. kẹ́tù àwọn obìnrin hey you can't tell me the truth. yes. because I know you dey lie on top my head. tell me the truth now or else you are going to spend the rest of your life in maximum prison. right? Jesus. On Wednesday, 4th of June 2014, at about 1.57 p.m., a sum of 50 million entered your account that has been dormant for the past one year from an offshore account. True or false? True. Papa. Money entered my account. Oh. That's nice. From who? Who sent it? Hmm. Hmm, I don't know who sent that. Oh. I don't know. Hmm, but you see, okay? It done did. When I done the pray to God Almighty, They make you do something new in my life, the miraculous thing for that matter. And that uh, faithful day, the miraculous thing just happened. Mm. Like that. And then inside my house, when they drink gari, unzu, like that. Mm, with no sugar, no granite. Once I does it here, umbangan for my phone. When I open, I see in a back a lot. Now I do umbangan for my phone. wannan siritin mai da sando una 50 million naira ilin ba ti o ka na disi ma lati disi lati na teron rishi iye n go withdraw n dey withdraw n see from that day my life e <laughs> don change for the better you see una ka can't you see that this our god is very very good <laughs> Peter, God is good. All the time. God is God. All the time. And his message to forever. And I must tell you that you're very good with your accent and lines delivery. Hey. Eh. Very good and perfect. Thank you, sir. <laughs> Thank you, sir. And I'm so delighted to tell you that uh, that same God, that good God, will make you spend the better part of your life in jail. Yes. Someone sent money into your account. You don't know the person? And you went straight to the ATM to start making withdrawal. Obviously, you're going to spend your life in jail. like that. Someone sent you money and you don't know the person. Will you start talking now? What? What? You better stop your acting because you're going to rot in jail. gbé wọnú sẹ́ẹ̀ lọ. iná lè láàyè àyínà lẹ́rìí tí ó bá from Allah we come and we go back. Huh? Wetin that one come mean? Um, well, Paul, your friend Peter Adam had an heart attack during interrogation today. Well, we tried to salvage him in our office. But we couldn't. We lost him before we could move our office today. Hey? We're so sorry, please. Who did you happen to? What did you happen to? Peter. We lost him. Peter! push Why? Oh God. No, no! Paul ò dẹ̀ ní sùúrù náà, kí ló ń ṣe é ná? Ah, ah. Ẹ wọ́n náà ìwọ nìkan lọ́nà rí ni. Faramọ́ náà ìgbàjẹ́ náà ló kú kí ló dé náà ó dẹ̀ ń ṣe bíi kínní. Ṣọ́kùnrin kan ni ẹ ni. Ẹ òkè tó bá jẹ́ ti Peter ní pẹ̀lẹ́ tiẹ̀ ẹ a máa gbà fún a máa gbà sọ́lọ́run pé àsìkò tiẹ̀ lélẹ́yìí. Paul Paul má jẹ́wọ́ fún wọn o má bà á ṣẹ́ tí mò ń ṣe yìí jẹ́ o má bà á jẹ́ o. ó dàbọ̀ ilé ìkọlù màá lọ bà parole ẹ̀ jẹ́ ni. kẹ́mi báwo ni lórí ọ̀rọ̀ ọ̀gá. ó <laughs> ní kí ló ṣẹlẹ̀ ó ṣàmọ̀ kó tó ṣẹlẹ̀ pé a ti ń wọ̀gá látijọ́ yìí àárín wọn and gbogbo àwọn other staffs wọ́n bi mí léèrè pé báwo ni nǹkan tá à ń ṣe lórí ọ̀gá pé kí ni nǹkan tá a ti ṣe pé WhatsApp o pé kí ni kankan mo dẹ̀ ní pé kí n jẹ́ kí n kọ́kọ́ wá rí ẹ náà pé torí wọ́n ṣì súnmọ́ ọ̀gá díẹ̀ mm. yeah torí last time ta ni pé ká hold meeting pé ká tiẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ táìmì làwọn yẹn fi sí wọlé tó wá lock office down and since then wọn ti mọ̀ so àwọn èèyàn bí mi lè rè pé ṣé káwọn ṣe lọ wá iṣẹ́ síbò mi or káwọn sì hold on torí wọn wà àjò báyìí. ẹ òye mi kẹ ẹ wá nǹkan ṣe àjẹyìn bíi ti báwo must you come and meet me kẹ má máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi pé ìbòlọ̀gá wà you can do your own findings must you ask me questions ẹ mo close mọ ọgá yẹn wá jẹ́ kí ni is it not your boss. yes actually it's my boss but i still can't do something anything behind you. i don't understand you can't do anything behind me tó bá sanwó oṣù fún ẹ ṣé òun fún mi nínú ẹ̀ ni. on, don't do your own findings now. Stop asking me questions. uh why are you putting the burden on me have you done your own findings ìwà àtàwọn yòókù ṣe ti ṣe findings yìí no answer now. but I don't know why you're talking like this why you, why you talking like this. Eh? kí ló hẹ́ lẹ́nu. Ah, mi ò expect nǹkan tí mo tó ń sọ yìí mo bọ mo expect wọn abárùn kó bá lẹ́nu ẹni náà. ok sọ kí ni kí wọ́n sọ. wọ́n rán mi sẹ́bí kí wọ́n abẹ nítorí pé wọ́n mọ̀ pé màtí ẹ̀ ṣe yè àṣemájọ ń sọ̀rọ̀ dáadáa pé tọ́lá àwọn èèyàn wọn ni bódìyàn láti wá mi tẹ̀bí kan bí ẹ́ lè bí kí ló ń ṣẹlẹ̀ nípa mátà ọ̀gá so kí ló fẹ́ kí n sọ fún wọn báyìí. ẹ má bẹ̀rẹ̀. ṣé kí wọ́n wáṣẹ́ lọ àbí kí sì dúró. ó pé tí sápò náà gbọ́n kan tí mo sọ látẹ̀kọ́ ni ẹ lọ ṣe findings yìí náà. why are you talking like this. lady b ẹ calm down fún wa ṣe ti gbọ́ all will be fine i can assure you that. ọlá ìtàn tó bá tún tún nǹkan tó sọ yìí sọ gbárí wọn ojú mi kí n relax ọkọ mi mi ò rí láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó ti kúrò nílé wọ́n ní kí n relax tó lè jẹ́ wípé mi ni mo dá gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí sílẹ̀ àbí ẹ sọ fún mi ta ló wà nídìí ọ̀rọ̀ yìí owó tó kúrò lákàùntì kò ṣe iye mi àti yín náà ẹ efcc tó ń wá káàkiri ọ́fíìsì ẹ̀tọ́ tì state tó wà lórí orúkọ ẹ̀ kó tó lọ́mọ ẹ̀ kiri èmi ni mo wà náà. ike ẹ̀mí sọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ kù yìí ikú gbogbo àjọkù ni àwọn tó dẹ̀ ń ṣe abọ́yàdé gbogbo ọlọ́yà ló ń ṣe fine I'm bó ṣe lara. understand but ẹ eh, máa calm down On, ni i'm working seriously as a tirelessly on this case ẹ ṣàròjú mi working on it ó ṣe sùúrù. ẹ wo madam ẹ o tọrọ ló sọ yẹn o kò sẹ́ni tó fi ojú kan oorun láti àná nínú wa orí system níjọba tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ throughout two hundred million naira ogin ṣọmọdé owó. ló wọ pé ìgbìyànjú no doubt about it but ìgbìyànjú yóò tó mẹ́rin ìgbìyànjú yóò tó láti ṣe tẹ̀síwà lórí ọ̀rẹ́ tẹ̀sí gbìyànjú tẹ̀sí sọ pé ẹ̀ fojú korun kò sí result kankan náà ẹ lè fojú korun o àwọn òṣìṣẹ́ bá tó rí owó yẹn dá padà sáà kan kankan because we have to remove the stain on his name ìyẹn ni kọ́ni kan oníṣẹ́ tí efcc máa fi filẹ̀ tó máa fi ṣí ọ́fíìsì padà tí olùkọ́ máa fi padà sí normal so kò sójú ọ̀rọ̀ anybody please I beg of you guys in the next two days I want us to meet at location five at twelve forty five pm and I want a positive result. dismiss don't worry everything will be sorted I can assure you that ẹ tó bá máa kú ló máa kú o ẹ tó bá máa light kí ló dùn fẹ́ para ẹ. para mi bí báwo kí ló fẹ́ pa mí. nígbà tó ń fi lọ́kàn balẹ̀ pé ẹ ẹ máa rí owó owó tó dẹ̀ mọ̀ fúnra ẹ pé a lè rí ó mọ̀ pé ó fẹ́ para ẹ nìyẹn. ń a lè rí ṣé mo ní ìwọ tí mo sọ fún mo kàn ká dáhùn owó yẹn ti lọ ní èdè rárá. ìwọ mọ̀ yẹn tẹ́lẹ̀ wàá dẹ̀ sọ fún mi náà ó wàá fojú bá mi sọ̀rọ̀ owó oníjẹ́ ìparí láìsí yẹn mo dẹ̀ sọ fún sọ pẹ̀lú bó dẹ̀ sọ. náà gbé fóònù kò pé náà kúlẹ̀ sílẹ̀ fún pé àlè rí. hello aunty kemi. hello hi wura. how is my daddy. your dad is fine as well. <laughs> I'll tell him. Mm-hmm, that is girl. Uh, Wura, how is your mom doing? She just left home not quite long. Mm. Okay. Okay. All right. Well, I just called to say hi and check up on you. Okay. All righty. Talk to you some other time. Bye. Bye. Banker, followed by job. Okay. Akim. and the light on. Oh. Hmm. Now, let's go back and um, see. Okay. See. This is Bankela. Uh, mm-hmm. Banke. Then with Job. Okay. Akim here. Okay. Or light on. You see? About to find problems. Yeah, no, no, no. Oh, it's wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n Hey, John Bolariwa Alpha. What's up now? Who are you now? Who are you guys? Yes, come on. Don't, come on. don't let don't let me do no, no. Come on, come down. It's fine. down. It's fine. No, no, no. Wait, wait, wait. Okay, I want to take my car now. No, no, no, no, no, no. Hey, let me take my car now. No, no, no, no. I said move. Go with our own car. I said move. I'm moving. I'm, I'm cooperating with you. No, no, no, no. I'm cooperating with you. Come on. I'm cooperating with you. I said, okay. I will blow your head. I'm moving. I'm not blowing your head. I'm moving. Just calm down ayé pé gbà ó kù síbi kan òkun láyé jẹ́ ayé yìí pé gbà ó máa kù síbi kan òkun láyé jẹ́ o. You guys need to go to. I don't understand. What do you mean by you guys? I don't know these guys that look like touts. I don't even know this old cargo. Ah. What do you mean by team? Àwọn wo lélẹ̀? Ṣé wọn máa dì ẹ́ ṣá? Jọ̀ọ́ ibo cargo. I road cargo. Àdúrà ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àbí ṣíkú ṣẹ̀ka yìí. Ah! You must be a bastard for saying that. You're a bastard! You're a bastard for Tusa that. Don't ever call me a bastard! Don't jáwèrè ni. Wọ́n tó Tusa Dele bẹ́sẹ̀. Tusa Shut up, John!

ayé ẹ sáyé bàjẹ́. ó dà kó rí ẹ ti dàrú ṣé èmi ló bá sọ tó ṣe. kí ló wá ṣe gbọ́n sọ mi. tó yà wò ní sa tó yà wò ní sa mi ma gbádùn mo sì tó gbọ́dún kẹ́kì mo sì. wọ́n bá aago fún mi àbí èmi ló fún mi. èmi ló bá aago fún mi. <laughs> bravo that was a hell of a performance tí gbogbo put up here very nice one ẹ pàtẹ́wọ́ fúnra yín and right now let's go straight to today's agenda. now let me start from you Joe. Joe Joe his name is Joe. Huh? His name is Joe. Joe yes. okay okay let me start from you Joe. ìwọ ló wá kankan ta Mr. Lawal. t'o gbe lọ sínú àkáǹtì Mr. Kotura Jones ní Botswana yes or now from there leyin oṣù kan t'o gbe àkáǹtì lọ sínú àkáǹtì ní Botswana máa yẹn kú nínú ọkọ̀ ìjàmbá omi after that then awa discover pé òkè gbogbo àkáǹtì yẹn kò ti palẹ̀ mọ́ yes or no. tó o bá tún rántí ìgbà tó gbé owó yẹn lọ sí Jamaica ó mú wá. sí one hidden account ní nàìjíríà pàtó dẹ̀yà ó palẹ̀ jọ níbo ló gbé two hundred million naira yẹn sí. àgbàlagbà méjì lẹ́sẹ̀ ń ṣe báyìí ẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ nígbà ìpele kọ́ kó ní gbogbo gíní sí lẹ́sẹ̀ lẹ́sẹ̀ sọ́gbà ní wọ́n ẹ̀rẹ̀ ọ̀gá you don bust us don bust us. ọ̀pọ̀ inú inú ipad yẹn láti rí gbogbo láti discover gbogbo. see you did a good job i must tell you you are a very good hacker What? You are just too cheap for my arcas yeah. Because we have the best of hands. Yeah, tell the body on the crack. Ìwọ. O kàn mú ẹ like a piece of cake ni now. Oh, good rárá. I must tell you that. So job ibo ló gbé owó sí kó dáhùn. O ti pretend fún gbogbo àwọn pàdé ẹ̀. very ṣe bẹ́ẹ̀ Come on, Right now I'm going to expose you. And you tell them ibo ló gbówó sí. You lied to us. Lady B, don't, tell me you're falling for these guys. And we don't know so now. We don't. Chama Afa. So Then no, sọ̀jọ̀ ṣé job. She ah. ò burú ṣá. Orí ẹ̀ bàjẹ́ ni. Ó yà wèrè ni ṣé eh, nǹkan want someone sọ wọn ò nípa hidden account ní nàìjíríà sínú àti ẹnì kọ́kọ́ la mọ̀ ń gbà ẹni. báwo la wọ́n ṣe mọ̀ ń gbà ẹ ibo ló gbé owó sí ni mo sọ fún ẹ. ibo gbé tó ń parí ibo tó ń parí ibo tó ju àwọn ilé ìfẹ́ àbá mi bá sọ̀rọ̀ ó dẹ̀ ń wò mí ó dẹ̀ ń wò mí ó bá sọ̀rọ̀ kó lo common sense náà ó dẹ̀ ṣe báyìí. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ òun inú jí o àṣewò ni wà nídìí owó yìí tó dẹ̀ ń dá wàrí ibo um, um, at this point eh, calm down ah, set up lélẹ́yìn náà ẹni jẹ́ ká fún mi finger ọ̀rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣe àṣìṣe jọ ṣiṣẹ́ papọ̀ ni. ibo ló bí ẹjọ́ kò sọ mi tó gbọ́ sínú. lies lies I told you the man in question is my husband the man we bond is my husband ó wà níta bẹ́ẹ̀ tó rìn kiri kò mọ bó ṣe máa clear orúkọ we can't find the money and you betrayed us and you have the guts láti dúró sọ́jà máa sọ pé you so heartless you so callous. calm down calm down. calm down. Job. Okay. you lied to us. Yes, you lied to us. Yeah? You think this thing was good by us? Eh? The accounts are real. Very, very real. Yeah. Um, you see, for real, Job, right? He's right. Could be away. Awa. Lakuke of Lise Tamuota Ilori once. And now, some couple of minutes ago, gbogbo yín pretend ẹni pé ẹ̀bọ̀ra yín rí. Ṣé ẹni pé fún ni yín bá? No, ṣé ẹni pé fún ni yín? Ẹ lọ́kọ́lọ́kọ́ kan, a kò sáré jù. Táyì gbogbo other information ta get na nínú iPad ẹ̀ láti get. And now we have confirmed the kind of person you people are. But let me tell you this, very soon our officers will come in and uh, wọ́n gbé lọ sínú kejì lọ lẹ́ẹ̀kan níbi tẹ́ máa sùn fẹ́ room apartment yín tá a máa fún yín lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ bá wọ bẹ̀ tán tó bá di alẹ́ ẹ máa rí máa nǹkan tó ń pè Mr. Torture ó kúrú báyìí ó dúdú ikú gọgọ ni ó máa ma fọ ọ̀ra yín lára by that time ẹ máa ma sweat ẹ máa ma yàgbẹ́ sára ẹ máa ma tọ̀ ẹ máa ma sófin àgọ̀rí ó máa dàbí pé kẹ́ kú and question kọ́tẹ́ màmá bìyìn lọ́wọ́ yín pé níbo lẹ gbé kò sí. you don't talk. you don't talk. hey you are going to run in that shit. yes. Yeah. you will. ẹ kú dédé àsìkò yìí o èyí láti fi tó gbogbo èèyàn létí wípé ọ̀gbẹ́ni fúnṣọ́lá wà aláṣẹ àti olùdarí first call holdings kì í ṣe ọ̀daràn gẹ́gẹ́ bí ìjọba bó ti ṣe kéde ẹ̀ tẹ́lẹ̀ àǹfààní tí wá wà fún ọ̀gbẹ́ni fúnṣọ́lá wà láti rìn ìyàn faranda nílẹ̀ yìí àti lókè òkun nínú ìwádìí tíjọba ṣe ó fi yé wa wípé àwọn amòkùnṣèkà náà wà nídìí ọ̀rọ̀ náà láwọn bíi Mr Job Bọ́lárìnwá Mr Kim Dauda Miss Ọláìtàn Coker tó fi mọ́ Mrs Bankẹ́ Lawal ẹni tí ó jẹ́ ìyàwó ilé ọ̀gbẹ́ni Fúnṣọ́ Lawal ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ẹ̀rí nǹkan báyìí obìnrin bímọ fún ni kò pé mọ́ pa ni àfikọ́ òkè kó máa kó wa yọ ẹ máa yáṣẹ́ o ẹ kú kàyà. èmi Paul èmi Paul ni mo dédé di ẹni tọkọ dédé tọ́jú sínú bí for nothing èmi Paul tí mo múru ọmọ tí mo jẹ tí mo mú tí mo lè dára rà èmi Paul ó mà ṣe ọ ó mà ṣe ọ ntúndé ló ní ká wá wò wọn ọ ó ṣe ọ. okay Mr. Job Bolarinwa. I want you to listen and listen good. Ah, wọ́n bí ẹ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàdínlógún ní àlàáfíà clinic ní ìjẹ̀bùgbó ní dédé aago mẹ́ta òru ní ọdún 1986. Ah. And you're listening. You were born into the family of six of one Mr. Dairo and also Mrs. Sarah Bolayo you went to Olomi group of schools. From your crutch till you finish your SS3. You further your education straight to Oxford University, England, through a sponsored scholarship to study computer science. You finished 2008. You pulled your first fraudster game with Mr. Harrison Flynn in New Jersey, USA. You hack into his account and you clear all of his life savings over $1.5 million. You want me to continue or you want me to stop here? I know you. I know you so well. And you, Akim Dauda. I know you and your informant, Mr. Lighton Coker, uh-uh. and uh-uh. also your main person, Mrs. Banke Lawal, wife of Mr. Funsho Lawal. Who are you? Who are you? You know what, guys? I actually thought you guys are professionals. I thought you guys are professional actors, but to my surprise, you are no professional at all. Your mates were busy hacking into big accounts, big companies' accounts, World Bank's account. You were busy hacking into account of people that are even suffering, that are even managing to live a good life on a daily basis. I am surprised. I'm shocked at you guys. You want to know? Let me bust your brain. I moved the money from your dead smart account in Botswana. Paul, what that? so gbogbo going tí mo ti ń ṣàlàyé látàrọ look, kàn wá surprise Me all of a sudden èmi èmi lèèyàn mú sí cell kí ni mo Paul, you are wanted. okay very good mo ń bọ̀ kí lè ṣe mi tó I understand You tí mo ń sọ. mo ní fún wa lọ You can't question God. When God says yes, it is yes. We're very sorry for that, please. God given, and taketh. Paul, in compensation, the government of enforcing Peter's account. And this is for me. You inspire naira uh, for your board. Yeah. Try to make good use of it. And please stay out of trouble. Yes. I wish you all the best. You can go. Happy. Gbogbo nǹkan tí mo ṣe pátápátá, mo kábàámọ̀ sí to lórí tí mo ṣe. mi iṣẹ́ lè mọ̀ pé ìwọ ni ó wà tó fẹ́ kówó ẹ̀ mi nígbà kan ṣe tí mo mọ̀ pé ikú wa àjọkú ni awẹ́wẹ́ àjọgbà kò dé sí ìkókó tó máa dé bójú ẹ tí kò ní dé báwo tèmi náà the fact remains that you still my husband and you're the father of my child I'll never do anything to jeopardize. <laughs> your life or your future or anything. I, I beg you in the name of God. Can you listen to yourself? You Bánkẹ́. Sọ pé mi ò rọ́ sí ẹ pé ìwọ Bánkẹ́ scammer. Á ah, inú máa jí o. Ah àṣekú sí àṣegbé àṣepamọ́lùwà tọ́ba ní máa sun ẹkún gbẹ̀yìn life mi mà nírọ̀ ni mi ò plan láyé mi. ipa káyé mi rí báyìí bọ̀ mo ṣẹ̀ṣẹ̀ rí pé ọba tó máa ń farapamọ́ jẹ̀yàn níyà náà lọ́lọ́ọ́ ìwọ pé ẹ host ìwọ scam àwọn èèyàn ìwọ scammer ìwọ. àtọjọ́ tí wà á ti Mr. Ben tẹ́tí confront ara yín ní itri e àtìgbà yẹn ni mo ti ṣèwádìí ẹ̀ àtìgbà yẹn ni mo ti monitor movement ẹ̀ ìwọ èmi tí mo jókòó wájú ẹ̀ yìí báwo ló ṣe rí mi sílùú tó bá scam àwọn èèyàn lénìí ọmọ ló jẹ́ sí mi ògbólógbò scammer ni mi bó ṣe wò mí ìwọ tí bá tẹ́ndà àwọn files tí mo ti ṣiṣẹ́ lórí ẹ̀ fún ẹ ẹ̀rọ apá ẹ̀ ní ó ga o ó ga o ní gbogbo orin tẹ́rìn I am very sure pé àwọn tó jẹ́ ọ̀gá ẹ̀ nínú iṣẹ́ tó ń ṣe wọ́n á máa sọ fún ẹ pé ṣó mẹ́nìkan àwọn náà máa sọ pé ṣó mẹ́nìkan nítorí wọn ọ̀bẹ ní ẹ pàdé èmi be smart ni wọ́n pè mí google search sẹ́yìn rántí bí wọ́n ti sọ létí ẹ̀rí tó bá gbọ́ be smart èmi tí wọ́n pè bẹ́ẹ̀ ni. Ọlọ́run. Jùpùrí ọlọ́dẹ́rì jì mí. tí pásítọ̀ má bínú torí ọ̀nà. ó sọ̀rí ó bá yé mi jẹ́ tó ń sọ fún mi pé sọ̀rí sọ ọmọ mi àbí mi léèrè pé ìyá ò dà màá ní yẹ wá ní prison àwọn tó ti mọ̀ mí bí èèyàn gidi ní company contractor mi mi wọ́n bí mi léèrè pé ìyàwó mi dàgbà ló wà ní prison láì mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe sẹ́yìn ni mo jẹ látara ẹ̀ mo fi iṣẹ́ òṣì tí mò ń ṣe yẹn sílẹ̀ nígbà tí mo pàdé ẹ̀ nítorí pé mo fẹ́ jẹ́ ọkọ gidi fún ẹ mo fẹ́ kí àwọn ọmọ tí a bá bí kán rí mi gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mi èmi fún ara mi mọ̀ pé ìgbésí ayé olójú méjì ò ń lò ìtorí ẹ̀ ni mo ṣe jáde kúrò nínú ẹ̀ kí ni jẹ́ èèyàn gidi ó rántí ọjọ́ kan tí mo wá sí ṣọ́ọ̀bù ẹ̀ oh, shop not in Queensland. The lady called that the police arrested her car. Really? hope it's not serious. I don't know yet. Ìgbà wo ni I don't. Daddy, I want that toy. Which toy? That one. That toy? Yes. Ah, you like the toy? Yes. Is that the only thing you like for now? Yes. Oh, no problem. What about me for my ọmọ mi ní tọ́ yẹn. Àkáǹtì wọn ni ká kọ́ sísè. Àkáǹtì yẹn ń ah, oh, Hello, Dàpọ̀. Ah. pẹ́ padà. late ó ti pẹ́ nítorí mo ti mọ ibi tí ọ̀rọ̀ ìfẹ́ já sí àkáǹtì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní oníbí onílà broad mẹ́rẹ̀ẹ̀rin lówó dẹ̀ wà mẹ́ẹ̀ so ti bàjẹ́ iná tó yìí ní àtẹ́dẹ̀jọ́ sùn nínú ilé. I am very sure pé by the time tí wọ́n máa jáde kúrò ní ọgbà ẹ̀wọ̀n kò sí kankan rẹ̀ tó kó máa wà ń bẹ̀ mọ́. no ah. no problem mi ò lè deny pé ìyàwó mi ló jẹ́ àmọ́ àwọn ẹlẹ́kọ̀ọ̀kan bọ́tọ́ mọ́ mi ò ní ẹ́ bà wá sí. Ah, Mr. I must say that you've been so helpful for me on this case. It's been your juju. So, but on the lighter note now, how many likes do you have? right. thank you ẹ take care sir. Sorry for your loss, Paul. Paul, sorry for the great loss. Thanks a lot. Mm, you're man, so you just have to be one. God knows everything. Uh, um, ma transfer will consider sí and i'm very sure that tó bá rí owó yẹn ò ní regret pé owó yẹn wọ account yes. thank you very much um, I'm náà make sure we anything to mo bá i make sure we our family and our ṣe ẹ títí. oh good findings mo rí pé ògbólógbò ènìyàn ni ìyàwó yín ìyàwó yín lives different lives all over the world kò ń ṣe ẹran rírọ o. olúwa kẹmi. sá. so nǹkan tó observe nípa ìyàwó mi nígbà yẹn. bẹ́ẹ̀ni sá. wọn lọ ti ṣe findings nípa ìlú ìdẹ̀tí mímú yàrá yẹn. bẹ́ẹ̀ni sá. <laughs> àtìgbà tó ti sọ́lẹ̀ náà tó ń wọ towards it gbogbo nǹkan tó rí ẹ̀ lẹ́mìí ti rí. èmi pay smart olójú àṣà arínúrápò Paul. be smart. o rí pé ní ti bẹ́ẹ̀ dúnlẹ̀. no no no uh, calm down boss. addition to my findings mo rí pé oríṣiríṣi orúkọ ìyàwó yín lò káàkiri in America she's Sharon Maxwell in South Africa she's Bridget and here in Nigeria she's sexy mama turned Miss Bankole Lawa. sir <laughs> ìyàwó yín wọn lówó gan ìyàwó yín dẹ̀ ní owó ju ṣẹ̀kẹ̀rẹ̀ logo. <laughs> Oh my God. Yes, I see. Um, in addition to that, I rí pé oríṣiríṣi all over the world, not just here. She has more than 20 people working for her. But here in Nigeria, we know of three. Olaito, Akin, a Job they have. Okay, so boss. What do we do about her now? Since she wants to ruin my life, to fẹ́ kí n wọnú gbèsè She wants me out of the business. Èmi náà ní wò here. Gbogbo nǹkan tó wù kó country and all over the world. Gbogbo ẹ̀ pátápátá ni ká gbà kúrò nínú àkáǹtì country. and, and I'm very sure you know that is why you are here. Okay. Um, according to this file, mo rí to try láti move away from your account into one dead man's account in Botswana. Uh, and then after then, they are going to split it into different accounts. Now, my take is, do you want me to block the internet access to your account? caused a lot of a lot of issues immediately to whoever to land sínú account mi allow her to move the money out of there Could be lost in a dead man's account To fẹ́ gbé lọ tó bá ti wọ́n land síbẹ̀ gangan gbẹ̀yìn kí wọ́n gbé there. then one ní trace ibi tó wọ́n what do you think? I think that's the best no worry. okay cool. Then, in addition, I think um, she should be under secret surveillance 24 7. Exactly. Oluwakemi. Sir. Akinola. I don't know how to appreciate you. But I'm very sure you know I do. Yes, sir. Thank you, dear. Thank you, sir. Paul. The boss. Do you still remember what time that that around uh, 2013? Uh-huh. Mm-hmm. April 13. <laughs> I, remember. I remember. You remember that parole? Yes, boss. That's good. Only I'm a broken your jaw right here. Thanks for doing that for me again. Yes, boss. Anytime má fọmátì brain I only will wúlò back to bá tún nídẹ. I would always leave it that way. okay. Ah, ah. ọ̀rọ̀ wo nìyẹn wọ́n ò yá ń sọ fún wọn pé ká má dọ̀rọ̀ ẹ̀ wò àwọn ọgbọ́n ò lè dán o àní kò lè ṣeé ṣe my friend ọmọ nǹkan ẹ̀ ah jákẹ́ ẹ wò ó yẹ má bínú bẹ́ẹ̀ nǹkan tí mò ń sọ ni pé kò possible kí ni kí yóò ṣẹlẹ̀ nílùú yìí ọwọ́ hàn lè dánwó ẹ̀ yes yes <clears throat> kí ni mo lè ṣe fún yín. detective abudu economic and financial crimes commission uh, and that's my partner. detective benin. you are under arrest sir. fún kí for extortion and embezzlement. Uh, this is the warrant of arrest sir. you can go through it if you are not convinced. <laughs> ẹ ẹ mọ ọkàn tó ṣẹlẹ̀ ẹ mo ní nọ́mbà ọ̀gá yín ẹ jẹ́ kí n bọ ọ̀gá yín sọ̀rọ̀. please sir ẹ ní right láti kọ ọkọọkan sí so àti bọ please handcuff him please. ẹwà ṣe é bọ̀ mí ni. tó dáa mọ̀ yín náà la ṣe fẹ́ handcuff yín kàdé handle it with care okay so please honourable ẹ bọ̀t ẹ wá. sir mi ni fẹ́ handle yín roughly sir. ẹ ẹ ẹ ní bọ́t ẹ ẹ lè gbà ẹ bọ́t ẹ ẹ lè affect ṣe yín o. no possible. ẹ yìí kọ́ place. And but uh, but you know. But but you but you know. But. Honourable, màá mọ̀ sí i o. Ẹyin. Honourable, mo ní màá mọ̀ sí i o. Àṣegbé kankan ò sí, àṣepamọ́ ló wà o. Àṣepamọ́ tó wà gángan fúngbà díẹ̀ ni gbogbo ohun tá a bá ṣe lè ní ọ̀rọ̀ ìtàn ní bó dọ̀la máa hùwà ìka torí pé ìwà ìka ò pé bó pẹ́ bóyá yóò dòun ẹkún fún wa torí pé ojoojúmọ́ ni tó lè ọjọ́ kan péré ni fóònù nǹkan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 fúngbà díẹ̀ ni ẹ ṣe rere ẹ ṣe rere ìwà ìkà ò sunwọ̀n ẹ ṣe ẹ ṣe rere ìwà ìkà.